bóyá ló mú. bẹ́ẹ̀ ni o ibi tí òpin fàájì dé dúró la wà. elix ọmọ international hotel náà ń kọ́ kìkì rẹ̀ yẹn. ilé ìtura ìgbàlódé táwọn sọ̀mọ́ tó mọ fàájì yàn láàyò ní gbogbo ìgbà. ṣẹ́ni tó bá ṣiṣẹ́ ó yẹ kó lásìkò ìgbà. fàájì ní sá lópin ọ̀sẹ̀. yàrá ọlọ́yẹ ká máa tinú yàrá wo tó ń ṣẹlẹ̀ lókè òkun. ààbò tó pé iná wọn ò fẹ́ kan sẹ́jú rí. pẹpẹ soup barbecue àsun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló pin tìmù. ságbolé fàájì ká tinú yàrá ká tún fúnra ẹni lọ ṣègbádùn yàtọ̀. nínú swimming pool tí ò láfiwé monday títí dọjọ́ sunday àgàgà friday saturday sunday sunday. bá a máa àwọn olórin hip hop juju, àpàlà àti Fuji. ìgbádùn rẹpẹtẹ ni. boys and girls what are you waiting for. bàbá àti ìyá ó yá ẹ jẹ́ ká lọ ṣègbádùn òpin ọ̀sẹ̀. ní enix ọmọ international hotel. tó wà lóde ayé níjọba ìbílẹ̀ òkìtìpupa. nọ́mbà tó já sọ́jọ́ wọn rèé. zero seven zero two one seven eight seven two four enix ọmọ international hotel òde ayé. fàájì ní sáà.